gẹ́gẹ́ bí àlàyé tẹ́ ẹ ṣe fún mi àti ohun tí a mú mi rí ìránṣẹ́ màá gbà yín ní ìyànjú níbi kẹ́ ẹ lọ sínú àwẹ̀ ọjọ́ mẹ́ta àwẹ̀ funfun fún ọjọ́ mẹ́ta kẹ́ ẹ sì wà nínú ìgbélé títí tẹ́ ẹ fi parí àwẹ̀ náà. alẹ́ kà jésù. tí n bá dáadáa nǹkan tẹ̀ ń sọ ní pé kí n wà into three days fasting and prayer. yes. ẹ ṣé kò ní ìdúgbà mo máa ṣe ìràpadà ni àbí mo máa ṣe ìwé odò àbí mo máa ṣe kankan ṣé just fasting and prayer nìkan náà ni. àmú mi rí jù bẹ́ẹ̀ lọ. fasting and prayer fún three days. ìránṣẹ́ ẹgbọ́n on ẹ̀mí wí wọ́n ní kẹ́ ẹ wà ní ìsiraró fún ọjọ́ mẹ́ta kẹ́ ẹ dẹ̀ wà ní ìgbélé fún ọjọ́ mẹ́ta ah ǹjẹ́ ẹ lè ṣe é